orúkọ mi ni ọlámilẹ́kan daramọ́lá ìwà ayé mọ̀ sí hod èmi ló mọ̀ òun òun ẹ̀kọ́ tó máa bá rẹ̀ wá ìlú kọ̀lé mọ mọ́ tó bí mi lọ́mọ tó rọ rẹ̀ sì délùú ayédùn ìgbẹ́ náà nílùú bàbá mi èkìtìkété dé láti ṣèyí sí ọ èkìtìkété kú kalẹ̀. látẹ̀tí gbé ti kélé ṣe ìrìn àṣọ tì torí pé ńgbà ọtí pẹ̀kẹ́lù pé ńgbọ̀dá àwọn. Um, níbi um, twenty fifteen sẹ́yìn Um, arákùnrin kan ọ̀gá wa náà ní báyìí lórí tẹlifíṣàn ṣògòrè nkejì a wà níbi àpérò kan ni níbi iléèwé kan ló bá dé níjọ̀hún níjọ̀hún náà ẹjọ́ ta ni ó lè ṣe nǹkan báyìí báyìí ah, wọ́n ṣáà sí hod wọ́n ṣáà sí níjọ̀hún àtijọ́ àánú náà ni ṣògòrè nkejì ti mú wa dé Orísun tẹlifíṣàn bí lọ́lọ́run ṣe ń gbà fún wa ah, ìrírí mi lórísun ó ó pọ̀ mo ti kẹ́kọ̀ọ́ nípa ìfarajìn mo ti kẹ́kọ̀ọ́ nípa ìṣedédé mo ti kẹ́kọ̀ọ́ nípa bí a ṣe ń nífẹ̀ẹ́ ara wa àwọn ohun tí Orísun ti fún wa ó jẹ́ ohun tí ó ṣe gbòógì tá a lè yọwọ́ rẹ̀ kúrò àdẹ̀tí ní àwọn ìrírí èyí tó dùn tó ní gbọ̀ngbọ̀n ọ̀nù dáadáa. ah àǹfààní tá a ti rí gbà lóṣù pápá ńgbà tá a ti bẹ̀rẹ̀ torí pé lórí pápá lètò táwa ń ṣe ìyẹn ní Orísun tèmi ń ṣe ìyẹn football ó wá jẹ́ kí orí ọ̀fẹ́ wà láti bá àwọn èèyàn tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ pàdé Orísun tẹlifíṣàn ti fún wa láǹfààní láti gba àwọn awards tó ti pọ̀ lóríṣiríṣi láti ẹnu pé à ń ṣiṣẹ́ lórísun tẹlifíṣàn náà ni ó ti wá di pé àṣẹ máa fọwọ́ júwe fáwọn èèyàn pé hod lélẹ̀ kì í ṣe nǹkan kan bí bá ṣe pé ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ Orísun tó fún a agbára ọlọ́run pẹ̀lú gbogbo èyí tí bá tún ṣe pọ́dún mẹ́wàá yìí a tún tẹ̀síwájú láti máa ṣe ojú bá a ṣe ń ṣe látẹ̀yìn wá lọ a ti lọ́dọ̀ tèmi yàtọ̀ sí pé social media lẹ́yìn lẹ́yìn tá bá ní èèyàn ń gbé àwòrán sórí afẹ́fẹ́ orí amóhùnmáwòrán àbí social network káàkiri a lè fọwọ́ rẹ́jọ òdì sẹ́yìn torí ká tó sọ̀rọ̀ kan àbí méjì <laughs> ká tó sọ pé akọrin èjò ti dà síbẹ̀ kí a gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà bá ṣe ń ṣe láti polongo Orísun tẹlifíṣàn láti jẹ́ ká mọ̀ wípé Orísun tẹlifíṣàn iwájú iwájú la máa ń wà wà ní ibì kan lẹ́kìtì láìpẹ́ yìí wọn ọlọ́pàá ṣe juwọ́lẹ̀ pé ó yá àwọn náà bá a ṣe ń bá ìwọ́de ah ìwọ́ rèé <laughs> Orísun tẹlifíṣàn wọ́n jẹ́ nǹkan tí gbogbo ìlú ti mọ̀ káàkiri àwọn náà dẹ́ ń gbìyànjú láti gbé ògo iléeṣẹ́ ìtẹ̀síwájú. Ah, gbogbo ẹ̀yin orísun ah, ah, gbogbo ẹ̀yin olólùfẹ́ orísun tẹlifíṣàn akéyìn o ẹ ṣeun gan fún gbogbo ìgbà yín bẹ́ẹ̀ ṣe máa ń tẹ̀lé wa bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ wa tá a bá dé street ìyẹn tá a bá dé ìta gbangba láàmọ̀ pé àwọn èèyàn fẹ́ràn iléeṣẹ́ orísun dáadáa nítorí pé wọ́n máa nítorí pé orísun tẹlifíṣàn à ń gbé àṣà àti ìṣe yorùbá lárugẹ àwa kí ọ̀gá wa yányán o àbá àgbà fẹ́mi àdìrìgbé lágbára ọlọ́run ọba òkè òkè lẹ́ẹ̀mọ́ lọ òkè kíkẹ́ ti wáyé ẹ̀ níjàbọ̀ ẹ ṣeun o nítorí pé ẹ̀yin lẹ fún wa lórí ọ̀fẹ́ àwa tá àti ẹ̀ lè rò pé a lè jẹ́ nǹkan kan a lè rójú wá nǹkan kíákíá lè ti fún wa ní àǹfààní tá à ń rí gbà yìí agbára ọlọ́run ọba àwọn ọmọ tí náà wọ́n lóore wọ́n rà láàánú kí wọ́n á kí bọ̀dá bàbá mi ṣe é àdèrègbè bàbá ẹ ṣeun gan o thank you fún àǹfààní àti àwọn ìmọ̀ràn tẹ́ ẹ máa ń fún wa ní iléeṣẹ́ láìdọ̀dọ̀ ṣògo rẹ̀ nkejì àwọn tó ṣàtọ́kùn ti HOD tàfi dé Orísun tẹlifíṣàn tàfi rí gbogbo tá à ń rí fí àǹfààní tá gbà lónìí thank you my brother God bless you ẹ ṣeun gan o gbogbo iléeṣẹ́ Orísun tẹlifíṣàn àṣé pé àtẹ̀pẹ́ ọdún mẹ́wàá ọlọ́run ọba yóò tún máa mú àtẹ̀síwájú thank you ẹ ṣé o.